wọ́n ní tàbá rí owó he. kò tẹ̀ ẹ́ sísọ àpò ike ká tọ́jú owó yẹn fọ́dún kàkà máa fi wẹ́ lọ. lẹ́yìn ọdún kan tá a bá rẹni tó ní ọ̀tọ̀ fẹ́ni tó rí he pé kó lò. ṣùgbọ́n tàbá ọba àwùjọ ti ṣe rí táwọn afi ń wẹ́ lọ ó sì ṣe kẹ́ni tí èsì kùn ló lo owó yẹn fọ́ akílẹ̀ mọ́ ǹjẹ́ a lè ti torí eléyìí táwọn náà ti mọ̀ pé tó bá ń bẹ lọ́dọ̀ wa lè ná bí ká yá ná ǹjẹ́ a lè mú asimọ́síláṣí pé fún òfin ṣe dáadáa asimọ́síláṣí. ala kulli hal kéde gbogbo owó tíyẹn bá rí he lèyàn máa fi wẹ́lọ̀ ọdún kan owó tá a rí he tó jẹ́ owó tó pọ̀ tó níye lórí àti pé wọ́n àyèbò láti rí he. so ńlá máa fi wẹ́lọ̀ fọdún kan lápèjúwe èèyàn rí fifty naira he ládùúgbò àwọn olówó ṣé àwọn olówó máa ka fifty naira fún wọn ò ní kárò rẹ̀ fún eléyàn nínú òfin ẹ̀sìn Islam kò burú kéèyàn ná ẹsẹ̀kẹsẹ̀ ṣùgbọ́n gbogbo ògbà tẹ́ni tó lówó bá ti lè béèrè owó yẹn yọ̀ọ́ dá padà fún àmọ́ tí ìwádìí fifty naira he ládùúgbò àwọn olòṣì èèyàn gbọ́dọ̀ náà nítorí pé lọ́dọ̀ ọrù wọn fifty naira níyì gan torí olè máa wọ pé tó ń bá jókòó lé oúnjẹ fifty naira ń yó tí fifty naira bá ti sọnù fẹ́lómi inú ru wọn ó lè fòdìdí ọjọ́ kan sunkún gbọ́dọ̀ wọnù èèlò wa ni fifty naira ni. torí délé ọ̀gbọ́dọ̀ náwó yìí ọ̀nà fi wẹ́lọ̀ fọdún kan kọfí fifty naira tàpéjúwe ni ni pé irú owó tó rí àti bolo rí yẹ ó ní í pẹ̀lú tó lè nà bó lè nà ṣùgbọ́n tó wọ́n bá na tó ti pé níye lórí ọmọ pé wàá wà ní ipò wípé tí ẹni tó ní bá fi padà wàá fún lómi ìdìpọ̀ rẹ̀ àwọn tó owó yẹn níye lórí ọdún títí téèyàn fi rẹ ẹni tó ní àbí kí ọmọ rẹ ẹni tó ní ó di tọ́tọ́ fún yàn láti ná ó di tọ́tọ́ láti ná ò túmọ̀ sí pé ọlọ́run ti fún yàn lówó o bóyá lẹ́yìn mẹ́ta lẹni tó ní tó bá yọjú wàá sanwó rẹ̀ padà fún tó bá wá ṣẹlẹ̀ ipe yẹn ríru owó bẹ́ẹ̀ ni kó lè yóò fi lọ. ẹni sọ pé ẹni tó bá sọ owó nù o kọ́ wa kílèmù ẹ̀ islam ọ̀gbà bẹ́ẹ̀. ẹ sọ pé ẹni tó bá sọ nǹkan kan nù àárí nǹkan kan he kọ́ wá sàlàyé ẹnu ẹ̀ ó ṣeṣe ẹlòmíì àgọ́ lọ sọnù ẹlòmíì ansẹt ló sọnù ẹlòmíì ìwé ló sọnù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kálukọ́ ọmọ asọ tiẹ̀ má tó máa tán ní ansẹt làwọn wá ẹ pé kìí sùn lẹ́rí ẹlòmíì sọ pé ìwé ni ẹ sọ pé kìí sùn lóòótọ́ wọn tún lè dá lọ́gbọ́n pé gbogbo nǹkan la bí ó ní kìí ó lè jó owó ẹni tó bá sọ pé owó ló ń sọnù nínú nǹkan tí yóò fi claim owó yẹn káyọ̀ pé owó yẹn ó fifty thousand naira àìmọye yẹn lọ sọ owó nù ẹlòmíà wa á ní ten thousand ló sọ nù kìí ṣe wọ ẹlòmíà ní five hundred kìí ṣe wọ ẹlòmíà sọ pé two thousand ó ní kìí ṣe wọ fifty thousand sọ fifty thousand ǹjẹ́ ẹ lè sọ fún wa irú pọ́ọ̀sì wo sí. Si? zip wo wọ́n sì fi dé tó yé wa tó ń pọ́ọ̀sì yẹn awọ wọn fi ṣe èyí tí ẹ̀yin sì rí tẹ́ẹ̀rí he lẹ́dà wọn fi ṣe kìí ṣe tìyìn zip blue wọn fi wọ́n fi ṣe ó sì sọ pé zip white ni kìí ṣe tìyìn anabi sọlá àtìlá ní tẹ́ni tó ní nǹkan ẹ̀ bá dé yóò sọ fún wa àìsàn wọ́wìkọ́ọ̀sì yóò sọ fún wa irú àpamọ́ tó fi sí àti irú òkun tó wọn fi so. tọ́ba gba méjèèjì o tí iye tó sì sọ tó ṣe déédéé táàrí òun lò ní. rí ẹ bẹ́ẹ̀ tètè nù ẹ̀yin wá sọ pé ẹ báwùjọ ṣe rí ẹ̀yin náà sì lè náwó yẹn tẹ́lẹ̀ kó lọ mọ́ṣáláṣí mọ́ṣáláṣí báwo tó bá yẹ kó o bá kun mọ́ṣáláṣí kí mọ́ṣáláṣí ò lò alhamdulilayi àmọ́ njọ́ tó lówó bá dé ìwọ lọ san ò kéde mọ́sálásí lẹ́tù lọ bá ọ tó yẹ tó bí gbà tí wọ́n ti sàrà fún mọ́sálásí nù ọlọ́run sún ọ lẹ́sàn rí àmọ́ njọ́ tó lówó bá dé wàá sanwó padà torí sàrà tó san ọ̀yáwó ṣe ni wàá wá san ní ìrẹ̀lẹ̀ náà ṣùgbọ́n náà òfin ṣẹ̀ríà gbogbo tí yẹn bá rí he láyé wọ́n bá mú àlọ́ ara rẹ̀ ikú wọn nà o ti mọ̀ lọ́kàn rẹ pé màá náwó yìí. lópin ìgbà tó bá mọ̀ pé àwọn olódodo pọ̀ ń lùyàn tó ti pẹ́ lómi ọ̀ àmú yọ sọ àmọ́ tó bá ti mọ̀ pé gbé wíri gbogbo yẹn wàá mú ọlọ́ fi sọ́wọ́ aṣíwájú kan ike nǹkan yóò rí ẹni kó fi sọ́dọ̀ pé ọlọ́ lè mọ ẹni tó ní wá tó ẹlẹ́yìn ẹ̀dẹ̀ wọ́n rẹ̀ sábà parí kùsùn ọ̀daràn. náà wọ́n ní ìborí kanlẹ̀ gbàgbé èyí tá a máa ṣe nínú ọ̀run pé tá a bá gbàgbé ti kùn ọ̀run a bá gbàgbé dínkù nínú ọ̀run wọ́n ní sọ́kárì àwọn ìrun náfìlà náà àbí ọ̀kárì wọn bẹ́ẹ̀ ni gbogbo òrun tá a máa ń kí pátá gbogbo òrun tá a máa ń kí kò bá jọ ẹ̀ kò bá jẹ náfìlà tá a bá ti lè gbàgbé nínú rẹ̀ á ti sùjúdù sá bó tilẹ̀ jẹ́ pé àwọn kankan mi ń bẹ nínú náfìlà tó ṣe wípé àyè gbà wá láti ṣàtúnṣe rẹ̀ láì ṣe sùjúdù sá láì ṣe sùjúdù sá bí kò jẹ́ pé òun rákà méjì lọ fẹ́ kí náfìlà ọwọ́ àdìde lọ sí rákà ẹlẹ́kẹta nínú náfìlà kò burú ó tún kẹ́lẹ̀ kẹrin fún un wàá tún kẹ́lẹ̀ kẹrin fún kó tó jókòó kó sàdáyà kó sálámù. ṣùgbọ́n kẹ́nà bóyá nínú ọ̀nà náfìlà èèyàn gbàgbé láti ka súrà lẹ́yìn fatia ò ní forí kalẹ̀ fún sojúdù sahu orí fatia nìkan náà tó nínú ọ̀nà náfìlà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. lẹ́yìn náà tó bá ní béèrè náà àwọn obìnrin kọ́kọ́ wa torí wọn lẹ́nìkan ni wọ́n sọ pé wọn dá àwọn òbéèrè so ẹni tó fẹ́ béèrè nu wọn kọ́kọ́ tó bá ti kọ́ wọn kà náà nàmbà tírì àríkùsọ̀rọ̀ náà kòtó tó bá jọ ara yàn nínú rákà alákòókò àtẹlẹ yìí tó bá ké fátíà nìkan yóò forí kalẹ̀ kó tó sálámà yóò forí kalẹ̀ kó tó sálámà fátíà nìkan ò tó ní rákà alákòókò àtẹlẹ kejì ràn ara yàn àmọ́ àrùn náfìlà ló fẹ́ kí rákà méjì fátíà nìkan ló ké kò burú náà. Number three. Number three. Alaikum salam. náà. ó dẹ̀ ń lo láti ṣe wọ́n wọ́n fáìlì ìṣòro bí irú àtàkì ìṣòro ẹ̀ ń kéjì kékeré ẹ̀sọ́ ẹ̀sọ́ fún wa nínú àwọn ìjà nípa àwọn ìjọ tó ń gbé ti wá sí ọ̀gá bí àwọn ìbámu ìṣòro ní ayẹyẹ ọjọ́ pọ̀ lọ́wọ́ ìṣòro ìṣòro ìṣòro àpọ̀ kí máa máa tà àgbàdà àti ìṣòro àti ìṣòro ìṣòro ìṣòro àgbà ìṣòro wa lórí àwọn ìwé àwòrán alhamdulilayi wọn ní ìyẹn máa ń gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ ó sì wù yẹn láti yí padà ṣùgbọ́n sòrò hùn kọ́bẹ́ náà ọlọ́wọ́ bá yóò sin rọrùn fún nítorí wípé mímọ eŋti sòdodo ìgbésẹ̀ kan ni ọlọ́wọ́ fún àti fẹ́ mọ òdodo dúpẹ́ fọlọ́ ọ wàá tún pé wọ́n lọ́n tí màá gbọ́ jẹ́ kó jẹ́ àwíjàre fún mi lọ́la àlùkìyàmà mẹ́jọ jẹ́ balẹ̀jọ fún mi. so eléyẹn ni the next step. torí pé kìí ṣe gbogbo èèyàn ló fàsìkò tiẹ̀ lẹ́ni láti gbọ́rọ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ wà ń dìgbà mí. so àmọ́ ọ̀wọ́ pọ́nà ọba rọ ìwọ kíkọ́ ọmọ gbọ́rọ̀ lọ orí kanu oríire ńlá ni. man yuridilahu bihi khayran yufaqqihhu fid-din gbogbo ẹni tọ́lọ́ bá bá fẹ́ fún orí afun lágbọ̀ọ́yé ní díẹ̀ o sì lè lágbọ̀ọ́yé ní díẹ̀ sí àfikọ́ rẹ̀ so orí ńlá kan so fún wa ní tètè nǹkan yẹn ṣiṣẹ́ wàá bẹ̀ lọ wàláhì ọ̀pọ̀lọpọ̀ dáadáa èyí ò rí téèyàn ṣe èyí ò rí tí èyàn ò lè fi sílẹ̀ láì jẹ́ pé bóyá ìwọ gangan gangan fúnra ara rẹ iná ló gbèrú pọ́ọ̀mọ̀ síbẹ̀ ọlọ́run ọba ni ó kàn torí ẹ̀ la ti ń bẹ lọ pé ihdina siratal mustaqim yẹn ni pé kó o bá ti jẹ́ mùsùlùmí náà àní kó lọ́wọ́ bó tún fẹsẹ̀ rẹ rin lẹ̀ sórí ojú ọ̀nà yẹn kó o lè máa fi ń tọ́ ọmọ ní dáadáa ti fẹ́. sèyàn ọ̀nà bẹ́ẹ̀ lọ́ọ̀ni èyí ó sì máa ràn àdúrà lọ́wọ́ bó ṣe ń bẹ lọ́ọ̀ yẹn wàá máa gbìyànjú láti ṣe ntọ́ ọ̀fẹ́ ṣe wàá máa gbìyànjú láti ṣe ntọ́ ọ̀fẹ́ ṣe ọlọ́run ọgbọ́ wa ṣe rọ̀ fún ọ ọlọ́run bá tó ṣe pé bóyá wọ́n lè jẹ́ ọ̀kan nínú àwọn tó ń tẹ̀lé bóyá àwọn ẹgbẹ́ kan nínú àwọn ẹgbẹ́ tó ṣe pé wọ́n kì í jẹ́ pé súnà kankan iná ni wọ́n dì mọ́ so gẹ́gẹ́ bí àwọn Ikhwanul Muslimin nígbà wo lẹ́sẹ̀ sí pẹ̀lú tíra àwọn a kò sí tíra tẹ̀léka nítorí pé ọlọ́run fún yín làákà yìí ọlọ́run ni wọ́n hàdẹ̀ yìí náà hùn nàjùdẹ́ yìí afúnlọ́pọ̀lọ́ tó fi máa máa ń tọ́da àti ń tí ọ̀dà so ṣùgbọ́n kù sọ́wọ́ yìí pé ẹ̀yin tí yín bò lẹ́sẹ̀ lò làákà yìí sòtí yẹn bá ti nílò àti àìdẹ́bi kó ló máa ń tọ́ da àti tí ọ̀dà gbogbo òwe tó bá kà wàá máa mà ìwọ lọ sọ tọ́ da ìwọ lọ sọ tí ọ̀dà but kí èèyàn tó kàwé àwọn kan èèyàn gbọ́dọ̀ mọ principles wọn principles wọn tó fà tán fi ń bú wọn kí ló fà kí ló fà tán fi ń fà bùkún kàn wọn ara tó fà bí àwọn ìwádìí mùsùlùmí nìyẹn ni pé àwọn wọn àdààmú pẹ̀lú tẹ̀wé àwọn ìwádìí mùsùlùmí wọn àdààmú pẹ̀lú tẹ̀wé kí wọ́n ní pé jẹ́mẹ́ dàkẹ́ kó àwọn èèyàn jọ náà kó tó di pọ́ sàlàyé fún wọn. ṣùgbọ́n àwọn náà tàwọn ahlùsùn náà ni pé dàkẹ́ jẹ́mẹ́ kọ́ wọn lẹ́kọ̀ọ́ látàrí ẹ̀kọ́ ló fi kó wọn jọ. àbí òye sẹ́rí pé yàtọ̀ ń bẹ láàrin méjèèjì àwọn tó ń tẹ̀lé bídí àlọ́pọ̀lọ́ jẹ́mẹ́ dàkẹ́ kọ́kọ́ kó àwọn èèyàn jọ ní wọ́n bá kó wọn jọ wọ́n á tẹ̀sẹ̀ sọ àìdí àrẹ fún wọn. àmọ́ lọ́dọ̀ àti tẹ̀lé súnà ó ti kọ́ ọmọ kíni jẹ́ islam kíni jẹ́ sunna àbí òye tọ́ba tí ọlọ́run máa bọ̀. ètò túmọ̀ sí pé ẹni tó tẹ̀lé sunna àwọn èsì politician kìí ṣèyàn púpọ̀ lọ́jà lọ́dọ̀ tiwọn àbí òye so ṣùgbọ́n àwọn tí ń tẹ̀lé bídíà èèyàn púpọ̀ lọ́jà lọ́dọ̀ tiwọn torí ẹ̀ ló jẹ́ pé tí tẹ̀lé bídíà ni sí ọba àmọ́ ṣe zina ọba àmọ́ mu ti ah, my dearest brother kí tún ti dear brother dearest nítorí pé kí ni ọ̀fẹ́ kí wọn náà jọ ẹ̀wọ̀n ìwọ náà join wa ìwọ náà join wa ìwọ kẹta pọ̀ ìnitọ́jà lọ́dọ̀ tiwọn sọ iye wa so ìyàtọ̀ tó wà láàrin àwọn tó ń tẹ̀lé súnà àtàwọn bídíà lọ àwọn tó ń tẹ̀lé súnà sẹ́kẹ́ jẹ̀mẹ̀ kọ́ ọ lẹ́kọ̀ọ́ ẹni tó ayé tó bá tẹ́ lọ́rùn wọn máa péjọ àbí òye ṣùgbọ́n àwọn alùbídíà kọ́kọ́ kó wọn jọ náà ni torí ẹ̀ ló ti jẹ́ pé wọ́n wàá pa yín ti dénú lé wọ́n wàá pa yín bí sẹ́yìn wọ́n lè dá football team sílẹ̀ nítorí kan lè rí yín kójọ. gbogbo sábàsámà fáwọn obìnrin kójọ kí ni ideology yẹn ní tí mọ́ọ́dù gbàtà wà kó yín jọ náà. lẹ́yìn wa eléyìí ẹni àwọn ìkwánu mùsùlùmí bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ àwọn jamaat tí wọ́n jẹ́ jamaatun mọ̀gọ́tẹ́dìá. so nítorí de eléyìí ọlọ́run ọba wa kọ̀kọ́ àkọọ́lẹ̀ pé kí nǹkan kan wà superior yàtọ̀ sí alukur'an àyàfi sunna mi wa Muhammad, sallallahu alayhi wa sallam èyí tó jẹ́ authentic sunna àwọn nìkan ní nǹkan tó wà superior ṣùgbọ́n gbogbo òwe mi láàyè yìí kò bá jẹ́ alùsùnà lọ́kọ́ kò bá jẹ́ alùbídíà lọ́kọ́ kò lè jẹ́ hundred percent perfect. tó yé wa tó yẹ ra àwọn àtìsé mẹ́rin ṣùgbọ́n àwọn àtìsé máa ń pọ̀ nínú ìwé kan ju ìwé kan lọ táwa sọ pé wọ́n ta ìwé àwọn kan nítorí kínní kan so ṣùgbọ́n nínú súnà kò yẹ ká máa kàwé àwọn n'itori kò yẹ ká máa kàwé àwọn ahlul nítorí ni pé yóò fi ṣubú àti ọlọ́kan yóò fi ìṣújú sí ọlọ́kan ó sì lè má máa bó ṣe lè yanjú ju yẹn lọ́wọ́ náà bá di kó ń dìfẹ́ǹdì bídíà lọ́wọ́ náà bá di pé dìfẹ́ǹdì bídíà la àti ìka nínú tí wọ́n kọ́ nípa súnà láti fi máa kàwé bídíà àbí òye wa mélòó la ti kà ẹ mú ìwé kan wa nínú ìwé tí alùbí akọ kẹ wá sọ pé ààrí mi ìtọ́jẹ́ ti súnà ló dé ká máa kààyàn ẹ mú ìwé kan wa bẹ̀ káwọ́ káwọ́ wò bóyá rí lọ́dọ̀ alùsúnà àbá àlè rí ẹ wo Abu Hamid al-Ghazali Abu Hamid al-Ghazali bóyá ń gbó kọrin táwọn olùmọ̀ máa ń pè Imamul Ghazali tọkọ kíni Ihya Ulumuddin sẹ́wọ̀n pé Ihya Ulumuddin ni ẹ tíra tó pàtàkì gan ni nípa pé ó ṣàlàyé àwọn kan tó jẹ mọ́ wà àtàwọn ọ̀nà tá a gbà sí lọ́run láwọn nǹkan mi tó ẹgbẹ́ ẹ̀ lè rí inú ọ̀pọ̀lọpọ̀ síra. gbogbo ṣe dáa tó ń gbogbo àdéhì tó wà bẹ́ẹ̀ majority rẹ̀ mawdu báyìí nínú kọjá mawdu irọ́ àbí kọjá báyìí. bẹ́ẹ̀ ló ti jẹ́ pé pàtàkì má torí bọ́ bá ti jẹ́ pé tó o bá kà gbogbo àdéhùn bọ̀ọ̀yìn ní òkun orí rẹ àdéhùn mọ̀gbọ́n ní òkun orí rẹ ọmọ akpè mọ́ ẹ̀dá lè sọ ńgbà tó sọ ńkọ́. torí ẹ̀ tíra yẹn alḥafiz al-Iraqi rahimahullah tó jẹ́ àfa alḥafiz ibn hajar wọ́n ti sẹ́ lórí tíra yẹn wọ́n kò sí àdéhùn kan tó fẹ́ bọ́ lọ́wọ́ rọ̀ nínú gbogbo àdéhùn tó mú àánú ta ẹnìkan á ní tó bá ń gbé nínú tírà nínú tó wà mẹ́ ní kókó lówó tọ́kọ̀ sòfíyà gidigidi nínú tírà ike ìmàkan ilmu al-haqiqa ìmàkan ilmu al-mukashafa irú ètò ìkọta àṣùfin náà olóòtú burúkú mi tó náà máa pé ilmu ladunni ńlọ ní kí ni jẹ́ ilmu ladunni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ ibi màtẹ́ nǹkan sunkún yun mm, ìmọ̀ àwọn olódò nù ìmọ̀ tó bọ́ọ̀rọ̀ ọ̀sùn lórí ni lójú oorun lẹ́yìn náà sọ pé àdẹ́sẹ̀ ní ṣé àrọ́bí ẹ̀mí mi sọ fún mi kó ń gbà wá lọ́sọ̀dọ̀ ọlọ fẹ́ràn pé irú àwọn nǹkan tó wà ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni Gazali sọnù síra ẹ̀ tí ó ti bá béèrè pé bó la ti rí a sọ fún yín pé al-ilmu ilmani oríṣi méjì ni mà ilmu al-haqiqa ilmu mukashafa ìgbà ilmu haqiqa ìmọ̀ pàápàá sọ́yìn pé ó ti wàhálà kan tó mọ̀ eléyẹn ilmu làwọn àmì àwọn èèyàn ayọ́ anas jábà ìmọ̀ tó yẹ kó wọ́n kàn rọ́ sí ọ lórí wọn mà sí payá àmọ̀ fún ọ ó lé lẹ́yìn wà fún hawa àwọn ẹni ẹ̀sà tó irú rẹ̀ lọ́pọ̀lọpọ̀ sufi ọmọ kàtí ó fi máa sọkúsọ. alhamdulilayi ẹnìkan wá sọ pé irú tíra yẹn ní ti tẹ́ báyìí pé gbogbo àdísì mọ̀ ọ́dún àwí bẹ́ẹ̀ tó wà ń bẹ́ẹ̀ nu àdísì mọ̀ ọ́dún ló kún bẹ́ẹ̀ àwọn arọ́ tọ́pọ̀ amánàbí àti bọ̀ọ́yì ló kún bẹ́ẹ̀ tó tẹ́ bá torí rẹ̀ iná ni alhafiz abdulgani almiqdasi ìlà wọn ti ṣiṣẹ́ lórí tíra yẹn wọ́n yọ gbogbo àdéhùn tó ìfún yẹn dànù wọ́n wá sọ tíra wọn ní mukhtasar minhaj mukhtasar minhaj minhaj salikin tọ́ eléyẹn tíra tó dáa ni tí wọ́n ti yọ gbogbo tó ìfún wọn wọ́n ti yọ dànù wọ́n wá fàdé tó sọ ìrọ́pò rẹ̀ yàtọ̀ sí nìyẹn al ibn al àwọn kọ tíra kan fún wa tẹ́ pé ó tún wá dáa ju tírà al-Ghazali lọ tí o sì wá ní àwọn àdéhùn tó àyíká tí mo bọ́ ànínú wọ́n pè ní kíni Madariju Salikin Madariju Salikin tírà yẹn wọ́n fi ṣe àlàyé ntí bẹ́nu Suratul Fatiha báwo ló ṣe hùwà báwo ló ṣe sin lọ́n ènìyàn ọjọ́ ìdì mẹ́fà lórí Suratul Fatiha nìkan. sẹ́lẹ̀ yìí fi hàn wá pé tọ́ba ní tírà kan ní tí wọ́n náà bá rú tírà kan ìgbésọ̀ tírà àwọn bídíà ni ṣé tíra mi wá wà tálẹ́ fi rọ́pò rẹ̀ lọ́dọ̀ àwọn súnà kó owó wò bọ́yọ̀ wà bí oṣù. nàmbà tírì àbí nàmbà fọ́ àríkù sọ̀rọ̀. Thank you àti tó bí pé ọlọ́run dá mọ́ inú ìgbà pé ìgbà tó ṣe é ìdájọ́ tó wà fún ìgbà fún ìgbà lẹ́lẹ̀ tó fi pé ọmọ tó lọ àti olóyún níta láti ẹ̀ o ìgbà táwọn níta mọ̀ lọ wá ilé wa ní lọ ilé ìdájọ́ tó lọ. Alhamdulillah. Sọ sí pé yẹn tó àgbàlá yẹn lọ mọ̀ ẹ wá pàdé ẹ wá sí sọ̀rọ̀ látòrí ti parí èèyàn ti sàlù àlá èèyàn á pàdé ẹni tí èsè mùsùlùmí lọ́nà èèyàn á jọ bá wọ́ sọ bàlù alẹ́ yẹn jẹ kọ́ bàlù alẹ́ yẹn jẹ lópin ìgbà tí o bá ti sígbẹ́ lọ́wọ́ rẹ̀ sígbẹ́ bá ń bẹ lọ́wọ́ rẹ̀ ìgbẹ́ yẹn lèèyàn fọ́ọ̀nù kọ́ bàlù alájẹ so kò ní nǹkan ká ṣe pẹ̀lú àlù alájẹ yẹn ẹlẹ́ẹ̀kejì obìnrin tó lóyún ta tí ò sí lọ́dọ̀ ọkọ kankan táwọn òbí rẹ̀ wá ní kọ́ lọ sẹ́yìn kọ́ gbọ́dọ̀ sẹ́ nítorí wípé kì í fẹ̀sì fi pẹ̀sẹ̀ rẹ̀ kọ́dà gẹ́bí ẹ tó fẹ́ fìtọ̀ fọ̀gbẹ́ni tó o ti lóyún o ti sẹ́lọ̀ ẹ̀tún wa ni kò lọ sẹ́yìn kò gbọ́dọ̀ sẹ́ tó yé wa kò gbọ́dọ̀ sẹ́ tó ẹlẹ́kẹta sísọ alákọ̀ọ́kọ́ òun náà ní wípé àwọn program tó ń ṣe lórí rédíò àbí tẹlifíṣàn tó ṣe pé wọ́n máa wíwú kú wọ́n máa sọ̀sọ́ kú sọ́ńbẹ́ alákùlẹ̀ hàn á rí pé mídíà ó tètè tan òdodo ká ó sì tètè tan ìbàjẹ́ ká nípa pé ẹni tí ẹ mà yọ gbọ́rọ̀ yín ẹni tẹ́ ẹ lérò yọ gbọ́n tẹ́ ń sọ ọ̀pọ̀lọpọ̀ lè fi ṣiṣẹ́ kọ́pọ̀lọpọ̀ fi tipa làbá rẹ̀ sò ṣùgbọ́n mẹ́sàgì yẹn á kárí ju kọ́mọ̀jẹ́ pé mídíà lẹ̀ ti sọ̀rọ̀ so àwọn tí wọ́n tẹ̀lé mídíà wọ́n rí mídíà lò pípọ̀ nígbà pé wọ́n ní sponsor wọn nítorí pé gbogbo tó bá ti jẹ mọ́ bídíà wọ́n máa ní ẹni tí ó sponsor wọn púpọ̀ so ṣùgbọ́n súnà ẹni tí ó sponsor rẹ̀ ọlọ́jẹ̀ wọn ọbẹ̀ so ọlọ́run jẹ fún ọbẹ̀ so ẹ̀ sàmí ọlọ́run jẹ fún ọbẹ̀ so tẹ́bá iye tẹ́wá ti béèrè fún àwọn ọmọ fi àyà Kùránì tí wọ́n máa lọ́lọ́ ń dárúkọ ọba kan ọlọ́run dárúkọ olówó kan ipò wo la fẹ́ gbé wọn sí ipò àwọn aláìmọ̀kan nípa Kùránì ṣeré ni ẹni tí máa ń sì fi àkùránì ṣeré tí ń yí ìtumọ̀ rẹ̀ lọ sí ìdí tó náà ọba ọ̀sọ́ kí ni ń tó ròyìn pé yọ di àgbọ̀tún òun tó bá di lọ́la àlùkìyàm ọlọ́run bọ̀ sọ àkùránì kalẹ̀ fèrè ọlọ́run sọ àkùránì kalẹ̀ fẹ́fẹ́ ọlọ́run bọ̀ sọ àkùránì kalẹ̀ fáwádà ọlọ́run bọ̀ sọ àkùránì kalẹ̀ nítorí kalẹ̀ bá pawó àbí òye wa gẹ́gẹ́ bí àwọn tí lalẹ́dí bi wọ́n wà ní lalẹ́dí bi bákàtà so àwọn eléyìí ẹ̀ ń sọkúsọ ni wọ́n wọ́n fi àkùránì ṣeré àmọ́ tó lè já túnbọ̀ rú wọn lọ́la àlùkìyàmà nítorí pé ń fi àkùránì tó lọ́wọ́ bá sọ̀kalẹ̀ láàrin twenty three years ẹ̀ ṣeré so àwọn eléyìí ọ̀daràn ni wọ́n. bákan náà irú àǹtí ó rí yàn tó fẹ́ gbowó lọ́wọ́ rẹ̀ wọ́n á sọ pé wọ́n darúkọ inú àlùkùránì kọlọ̀ ń darúkọ yín wá ní kíni kókó tiẹ̀ wá lọ́lọ́ sọ ọlọ́run sọ̀rọ̀ anabi ishaq wọ́n sọ̀rọ̀ anabi ismail wọ́n sọ̀rọ̀ anabi ibrahim anabi yaqub anabi ilyas aleyhi musalatu wasalam ọwọ́ arúgbó kan alájẹ ilyasu ọwọ́ ni waliyata wa ilyasu wa ilyasu àwọn ọmọ kí ó kan náà máa fà wọn á gbé báwa bá ti sẹ́ńpẹ́ máa mú wa wàláhi innahum la mujrimun àwọn ọ̀daràn ni wọ́n wàláhi fi alukurani rere fún òrònú àtúbọ̀tán bí ẹni tó sọ pé aláàjì kó kà ọlọ́dàrúkọ inú alukurani wípé wà dára kó o kankan ìlà kí ló lọ́n sọ kí ló wọ́n ni wọ́n dára kó kà wọ́n fi wà nẹ́bi sílẹ̀ kọ ìmà lórí ìdúró wọ́n á ní wọ́n dára kó kà kọ ìmà ẹ̀rí aláàjì kó kà nídúró wàláhì wọ́n fi alukurani rere ni. ẹni tí wọ́n ti ń fa kùránì ṣeré kò dájú pé àtúmọ̀tán rẹ̀ ọ̀dà kò dájú pé àtúmọ̀tán rẹ̀ ọ̀dà torí de lè ẹ̀yìn sẹ́rí ó tún dá lórí irúlé kí òwò lẹ́ ń fa àwọn ọmọdé irúlé kí òwò lẹ́ ń fa àwọn ọmọdé irúlé kí òwò lẹ́yìn náà lọ torí pọ̀pọ̀lọpọ̀ òbí nìsín àwọn gan wọn jinlẹ̀ ní ìsìtẹ́ máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ tẹ́ ń sọ̀rọ̀ lọ tẹ́ ń túmọ̀ ní ìbámu bí alukur'ani ṣe túmọ̀ ara rẹ̀ níbòmí àti bí sunna ti ṣe túmọ̀ alukur'ani níbòmí àti báwọn sàbẹ̀ ṣe túmọ̀ ọ̀pọ̀lọpọ̀ àyà nínú alukur'an àti báwọn tàbíìn ṣe túmọ̀ alukur'an ọ̀dájú pọ̀ tà lọ́dọ̀ yorùbá lọ sí àbí ẹ̀kọ́ ni àfi kẹ́ máa kàkà kúkà kẹ́ máa wíwì kúwì kẹ́ máa sọ̀sọ̀ kúsọ kẹ́ máa tutù kútù wọn àti ọ̀lọ́ tí wọ́n ti ń wéwèé kú wéwèé fún wọn fún wọn máa dá wákà àbí bẹ́ẹ̀ ni ìgbà náà wọ́n ni wọ́n túmọ̀ alukur'ani ẹni ọmọ kankan ọmọ bolo alukur'ani kọjú sí ọmọ kí lọ́lọ́ sọ àbí òye wa tó irú wọn ẹ̀kọ́ jẹ́ pé àwọn èèyàn fòpin ẹ̀kọ́ ọmọ sílẹ̀ kí ó tọ́ da torí pé mahma yẹkùn ni mo rọ bí yẹkùn ni mo rọ bà bàbá bá ti sẹ́rí lọ́mọ kí ó rí bàtí bá ti kọ́ ọmọ sílẹ̀ kí ó palapala ọmọ náà di jagbajagba. so ntẹ̀yìn ti mà kò sí lè kọ́ ọmọ ntẹ̀yìn ọmọ kò sí lè kọ́ torí de àwọn òbí ni ó ti bẹ̀rẹ̀ látúnṣe yẹn ó ti bẹ̀rẹ̀ ní ti tí bá dá àwùjọ yín tó ń sàlàyé fáwọn yẹn pé kùránì sọ báyìí súnà sọ báyìí kùránì sọ báyìí súnà sọ báyìí àwọn kan wà lẹ́yìn pé ọ pé ló ké àbí òye wa ló ké sẹ́wọ̀n kó tó bá ti sọ bẹ́ẹ̀ ẹ sọ pé yòókà bọ̀rọ̀ àlejò àgbáyé lálẹ́ ànáhó kọ̀dùmáta yóò dùfà pé a ti Allahu akbar sí lálẹ́ mẹ́rin kí ẹ ti pé torí tó ti kú àmọ́ wọ́n palẹ̀ rẹ̀ mọ́ lọ́wọ́ tó do burúkú wọ́n sọ kọ́lọ̀ sọ ànábì sọ ọ̀hún aláàbáyé náà sọ àbáyé so torí ẹ̀ ló túmọ̀ sí pé píríncípù ẹ̀kọ́ kan wọ́n bá ti lọ́pọ̀lọpọ̀ lè kí wọ́n yẹn gbogbo ẹni tẹ́ bá ti rí tágídí rẹ̀ pọ̀ aláìmọ̀kan ni torí pé tó mọ̀ àwọn ìsábà bẹ́ wulẹ̀ lórí tí ó tó nǹkan àmọ́ aláìmọ̀kan gbogbo tí ó tó nǹkan yóò ti máa fọ ọwọ́ ẹ̀wù sókè pé tí ọba gbọ́ lẹ́rọ̀ yọ gbẹ̀sẹ̀ so irú wa ni máa ń fa alukurani ṣeré ẹja pa ẹ̀rọ lọ àbọ̀rọ̀ fa alukurani ṣeré rárá rárá so nítorí ẹ ẹni tó bá sọ nípa alukurani bí ra'yihi tó bá sọ nípa alukurani bí ra'yihi wàláhi ó léwu kọ́yẹ́ pé fẹ́ẹ́nù rẹ lásán òfin túmọ̀ àkùránì ó léwu púpọ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé àwọn ti fi sọ̀rọ̀ àkùn wọ́n ti bẹ̀rù ẹ̀ náà. àwọn ní ìgbà wo ni ó lẹ́tọ̀ọ́ bí apáàtì ó fẹ́ fẹ́ títà ìgbà ó lẹ́tọ̀ọ́ láti rí ojú ẹ̀ ṣé títà ń tó gbà ní àbẹ̀rẹ̀ ìgbà tó gbà tó. alhamdulilayi wọn lẹni tó fẹ́ fẹ́ ẹnìkan ìgbà wo lọ lẹ́tọ̀ọ́ sí àti rí ojú rẹ̀ ó dá lórí kóbìnrin tí wọ́n fẹ́ fẹ́ náà ń bójú àwọn ẹni tí ò bójú aslan ojú rẹ̀ wọ́n ń rí so tó bá yẹ pé ń bójú ìgbà wọn tó rojú ẹ̀ ìgbà tí wọ́n rojú ẹ̀ lẹ́yìn ìgbà tó bá yọjú sáwọn òbí rẹ̀ tó sọ pé mo fẹ́ mo fẹ́ fẹ́ ọmọ yín ètò wọn pè ní xepa ó wù mí láti fẹ́ ọmọ yín kọjá yàwó wọ́n sì ní tọ́ àgbà ọ lẹ́ni tí ọ èyí tó túmọ̀ sí pé àtún ní fẹ́lòmíì láàyè mà àti wá tọrọ rẹ̀ títí tó fi sọpọ̀ ọ̀fẹ́ ma àbí kò sì fẹ́ tó mú àtàwọn àti sọ ọba yẹn yọ wá gbà yọ̀ǹda lọ́dọ̀ bàbá rẹ̀ pé mọ̀ ń fẹ́ kẹ́ ẹ dé kí n rójú ẹ̀ mọ̀ ń fẹ́ kẹ́ ẹ dé kí n rójú ẹ̀ so wọ́n sì fún láàyè pé ó rójú rẹ̀ àmọ́ wà tí ó bá rójú rẹ̀ kò ní í dá nìkan jókòó pẹ̀lú ẹ̀ bọ́yọ̀ àti ẹ̀gbọ́n rẹ̀ bọ́yọ̀ àti àbúrò rẹ̀ bọ́yọ̀ àti bàbá rẹ̀ náà wọ́n jọ wà ń bẹ̀ tí ó fi rí ojú rẹ̀. ilé yìí jẹ́ gbèsè ṣe jẹ. kí ni ìmùjẹ́ òṣùwọ̀n wá fún ẹni tí ó jalè láti má jẹ pé kí ẹni. tó bá jalè kí ti gbogbo ẹni tó bá jalè wọn máa gé ọwọ́ rẹ̀ nínú fẹsẹ̀ Islam ó ní téèyàn wọ́n gé ọwọ́ rẹ̀ wọ́n pè ní rọ́bùrù dínà rọ́bùrù dínà ẹni tó bá jẹ́ rọ́bùrù dínà wọ́n gé ọwọ́ rẹ̀ ìyẹn ni pé ìdá kan nínú mẹ́rin dínà ìdá kan nínú mẹ́rin dínà etí ṣe tàlásàtú dàráhìm tàlásàtú dàráhìm ẹni tó bá jì wọ́n gé ọwọ́ rẹ̀ tọ́ tẹ́ bá fẹ́ mọ iye jẹ́ ẹ divided two hundred two hundred thousand by two hundred kí ló jẹ náà times three three thousand naira I nkankan ẹni tó bá jírù wọn gé ọwọ́ rẹ̀ àmọ́ tó bá jí kéésì gbogbo ẹni tó bá tún jí wọn gé ọwọ́ rẹ̀ ó jí láyé tí wọn máa kóru rẹ̀ pamọ́ sí ó jí níbi tá a máa kó pamọ́ sí ó mú lápò èèyàn ó mu nínú ibi tí wọ́n pawó sí àmọ́ gbà tí ó mu yẹn ní bòńkẹ́lẹ́ ẹnìkan ò rí gbà yẹn kò sì sí ìṣújú bí kọjá kò náà nínú owó yìí kò ní nínú owó yìí tọ́wá kó owó tí gbogbo wọn jọ dá ló jí nú ẹ̀ àní gé ọwọ́ rẹ̀ àmọ́ owó olówó ni kò ní kọ́bọ̀ ńbẹ̀ á ọwọ́ rẹ̀ àbí kọjá pé bàbá ló mú ọmọ rẹ̀ ìṣújú wà ńbẹ̀ yìí torí wàá ti sọ pé àti tó ní àti wọ́ bàbá rẹ ìṣújú lélẹ́ wà ní tìtò ẹ̀kọ́ bàbá yẹn àmọ́ tó ọmọ bá mú wo bàbá rẹ kò sí ìṣújú mẹ́ o lè ní. so àwọn òfin tó dé sáwà kété gbogbo ẹni tó bá jí owó yẹn náà wọ́n gé ọwọ́ rẹ̀ ní sìtẹ́nìkan bá já hundred thousand gbà lọ́dún yẹn wọ́n ò ní gé lọ́wọ́ ọjà gbà gbogbo yẹn sì ń rí wọ́n ò ní gé lọ́wọ́ torí lẹ́yìn èso lè. eléyẹn ajá nǹkan gbà ni wọ́n fi ẹni tó bá ti já nǹkan gbà nù sẹ́ríà adájọ́ òwòrú kí lọ́ọ́ yẹ kó wọ́n ṣe ó lè ní kí wọ́n ó lè ní kí wọ́n gé ọwọ́ àtẹsẹ̀ rẹ ó sì lè ní kí wọ́n sọ sẹ́wọ̀n gbére ó sì lè ní kí pa torí kọ́ jẹ ó lè ní kí pa torí kọ́ jẹ lóye wa sọ́bà yìí jẹ́ ni àbí sọ́bà yìí jẹ́ ẹ̀yin náà mọ̀ pé tí ó nǹkan gbà èèyàn báyìí lásán ó lè jẹ́ kó gbébọn sí i àbí ni tó bá sì pé kò gbébọn lọ́wọ́ yóò lo ògbójú pé ti gbà bá nù bíbí ẹni tó yẹ pé wọ́n gbé gbé nǹkan lọ́wọ́ ó sì wà lórí ọ̀kadà ọjà gbàmọ́ lọ́wọ́ wọ́n bá àmọ́ wọn ní gbé ọwọ́ rẹ̀ kéṣe gbogbo ẹni tó bá jalè náà ń gbé ọwọ́ rẹ̀ ó lófin tó dé níṣì tó lè méjì bá wọlé ẹnìkan gbé nǹkan tó wọ́ ti owó yẹn wọn ló gbé báyìí ọ wá náwó rẹ̀ fẹ́ni tó wà lóde ẹni tó wà lóde lọ́gbà ta ló gbé jáde nulẹ̀ ta ló gbé jáde nulẹ̀ tó bá fẹ́ tó wà nulẹ̀ gbé dúró báyìí sẹ́wọ̀n pé kò sí lóde kò sí ìjáde nu ilé tán àbẹ̀ ẹ̀kọ́ ni tọrọ mọ kí o ẹjọ́ wa ta òun àgbà lẹ́yìn tó máa máa ń sàlàyé ẹnu wọn láàmú gbọ́yùn kọ́ bá bá wọn ẹjọ́ wa lóde wa gbà láti bí òun gbé jáde ẹjọ́ wa lóde lólè ọláàgì ọwọ́ rẹ̀ ọláàgì ọwọ́ rẹ̀ tọrọ ló gbé nǹkan yẹn jáde àbí òye wa àbẹ̀jọ́ wa nulẹ̀ òun pé ìwọ gbọ́n pọ̀ ọgbọ́n tó wá pọ̀ òun kí ẹ ti bá gé ọwọ́ tiẹ̀ o àmọ́ yóò jẹ ìyà ó lè wá pọ̀ ju tẹ̀lé wà lórí wọ́n láyà àbí wọ́n láyà ọwọ́ nulẹ̀. ìgbésí òṣèlú dánú Islam bẹ́ẹ̀ ni torí pé àlè Islam dínú lọ́dọ̀ọ̀là ẹ̀sìn Islam ẹ̀sìn àti politics ní Islam ṣùgbọ́n politics Islam lọ́dà kì í ṣe politics PDP AMPP AC àbí AC rárá kìí ṣe irú pọ́lítíìsì ẹ̀yin náà mọ̀ àwọn béèrè ni ẹ kàn máa béèrè kásápéyàn náà béèrè kí ló dá lóṣèlú tí wọ́n ti tán pàdà tán pàdà lera wọn ká ẹ kí ló dá nínú òṣèlú ká kówó jẹ àbí kí ló dá mẹ́ àbí sẹ́yìn bá fẹ́ kówó jẹ o ẹ̀tọ́rí pé nísìnyí ẹni kátẹ́ pé two hundred thousand wọn san fún ọ lóṣù ẹ̀yin náà rí i pé gbàdébà sọdún mẹ́ta ń bẹ̀ yóò ti máa control millions tọ two hundred thousand ọ̀nà ọdún mẹ́ta èlò ni ẹ asámọ̀ ẹ mílíọ̀n tó jẹ́ àbí ẹ̀kọ́ ni wọ́n máa kàn tó fifty million hundred million ó ti fún lè kún àbí òfin kún ọ̀dájú lẹ́yìn náà irọ́ lóríṣiríṣi irú òṣèlú wo ni tó ń torí dé lẹ́yìn òṣèlú tó bá ti ní ọ́nú tó sì ní ká fi nǹkan mìíràn tó yàtọ̀ sí Al-Qur'ani sòfin tó tí Islam Number six number five. àdúgbò wípé ìyàpá ẹni wà níbi àmì náà mẹ́gbẹ́ wọn lọ́wọ́ tó láti wá ẹni nígbà tí wọ́n wáyé bá alákọ̀ọ́kọ́ ní àbíbí olóko rẹ̀ sí. alhamdulilayi a ti sọ ètò correct ni ìran ẹlẹ́kejì àwọn ẹni tó sọ pé ìran alákọ̀ọ́kọ́ ètò correct lọ́dọ̀ tiwọn ni ìran alákọ̀ọ́kọ́ ṣùgbọ́n lẹ́yìn tá wo ẹ̀rí oníkálukú wọn ètò correct ni ìran ẹlẹ́kejì. tó a sì wádìí rẹ fínífíní débi pé ọkàn wa balẹ̀ dọ́dọ̀ ọlọ́run pé ràn ẹlẹ́kejì ló ṣe déédéé a sì fèsì fún gbogbo ọkọ̀ kan nù wọn nínú tíra kàtà kọ̀ náà. torí délé ìran ẹlẹ́kejì ni kẹ́hìn máa ṣe bẹ́ẹ̀. ẹ sì ní ríbi tí wọ́n ti ṣe nínú alákọ̀ọ́kọ́ àyàfi nírú nàìjíríà ń bí láwọn bòmíì bóyá wọn ìwádìí fínífíní lórí mọ́sálà yẹn náà ní gbogbo ilé ayé yòókù inú ọ̀ràn kejì wọn ti ń wò. náà sẹ́wà kírun lẹ́yìn máa. náà. alhamdulilayi àti sàlàyé lẹ́yìn ẹ̀kọ́ ìtọ́ da jù ní kẹ́ ẹ má sì lè má mú fún un àmọ́ tó bá pẹ̀lú yín bó o kírun ẹ̀ka náà ẹ̀ dà ní ẹ̀pẹ̀ ti di lè má mú báyìí. tó yẹ wa torí pé ẹ̀ lè di lè má mú láì dà níyà rẹ̀ tó ẹ̀ dà níyà rẹ̀ lẹ́ẹ̀kan náà eléyìí ẹni Sheikh Ibn Baz rahimahullah làwọn sà lẹ́sà ṣùgbọ́n ìtawà rí látàrí àwọn ẹ̀rí òní pé kẹ́ ẹ gbà fún àmọ́ tó bá ti jọ yín tẹ̀ ní option ẹ̀ka náà ẹ̀ dà ní ẹ̀pẹ̀ ti di lè má mú báyìí. now number seven. Wa alaikum salam. Wa alhamdulilayi hadithi tó sọ yìí pé tí mùsùlùmí bá sọ fọmọ ya rẹ̀ mùsùlùmí pé ya káfíìn faqad ba'a bihi ahaduhuma ọ̀kan náà méjèèjì ju rẹ̀ rù rẹ̀ hadithi yẹn sahih ọ àná sahih Muslim àtàwọn tíra mi wọn ní sètùmọ̀ rẹ̀ wá ni pé tí èèyàn bá jẹ́ kẹfẹ́ tẹnìkan sì pè yẹn kẹfẹ́ tí wọ́n lẹ́nìkan rọ ẹrù rẹ̀ kò sẹ́ni tó sẹ́kù ju ẹni tó wí lọ mọ́ so sẹ́ni tó wí yẹn yóò di kẹfẹ́ rí láéláé ni àhà kìí ṣe pé láéláé lásìkò yẹn ó di kẹfẹ́ rí tọ́ba tó padà sí díẹ̀ sí islam ó di mùsùlùmí tó yé wa so àmọ́ ṣé yọ wẹ̀ àbí òní wẹ̀ òní wẹ̀ tọ́ba ti sọ pé amantu billah mo tún gbọ́ lọ́wọ́ bá gbọ́ padà alá ó tún di mùsùlùmí tó yé wa yàtọ̀ sẹ́ni tó ṣe rí dá tá a mọ̀ pé yẹ́s ó ti ṣe rí dá ó fi islam lẹ̀ wọn náà ti dára sọ́ọ̀tì àbọ̀ dára sọ́ọ̀tì so irú àwọn yẹn sẹ́ẹ̀ máa ń pé ó ti di kèfèrí pọ́nbélé eléyàn yóò tún wẹ̀wẹ̀ so àmọ́ wo eléyìí gẹ́gẹ́ bá nàbì ṣe sọ ni man halafa bi ghayri llahi faqad kafara aw ashraka ẹni tó bá fi ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ̀ ń búra ó ti ṣe kèfèrí àbọ̀sẹ̀ bọ̀ sọ́lọ̀ so ẹnìkan wá sọ pé òun fò sàpò o fi òṣògì yẹn o fi búra so òun fòkè ìbàdàn o fi búra so tọ́ba ti sọ bẹ́ẹ̀ pàkọ́dìkà fara àwọn aṣọra tẹ́ba ti sọ fún tó ti mọ̀ bẹ́ẹ̀ pé amantu billah mo tún gbọ́ lọ́wọ́ bá gbọ́ ó tún di mùsùlùmí padà lọ ní ìdíkọ̀ wẹ̀ tó yẹ wa nàmbà eight parí kò tó ti ṣẹlẹ̀ ni tó ti ṣẹlẹ̀ àbí ò ti ṣẹlẹ̀. alakó làhálì kí ló dé tẹ̀bi ṣe sàrà o láti bẹ̀rẹ̀ gan kò burúkú ẹ̀ ṣe sàrà fún àmọ́ kí ló dé lóòótọ́ anabi sallallahu alayhi wa sallam sọ pé من يتصدق على هذا، من yattajiru على مع على هذا؟ قال o ti sara لي، قال o bele ìṣòwò tí ọba dòwò pọ̀. ṣèk anabi sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n kò túmọ̀ sí gbogbo ẹ̀ tó bá ti wá wọ mọ́sálásí gbogbo ẹ̀ wàá máa kọ́rí dirú wọn láti máa pẹ́. ó yé wa ọ̀yẹ́ kẹ́kẹ́ gbà bẹ́ẹ̀ yẹn lẹ́ẹ̀kan láàrin torí pé yóò tún pẹ́ lọ́la tó bá tún pẹ́ lọ́la àbá ẹ̀ wá ti sara.

wá rá ọmọ yẹn ìṣàkóso ọ̀dà àwọn àgbọn pé kí wọ́n jọ fẹ́ràn òun lọ́wọ́ wọ́n ti tó o jọ lọ́wọ́ wọn ṣe fún un lẹ́yìn lẹ́yìn ìjàmbá ẹni ọ̀dọ́ lẹ́yìn ó gbàgbọ́ yẹn ìtàn látàrí látàrí wọn náà wọ́n máa ń gbọ́ àwọn wá sí lọ́lọ́pọ̀ wọ́n lẹ́ látàrí tó ń bá pẹ̀lú ìtàn tó o wá ní ọjọ́ kan tó lè ṣe bóyá àti lé já.

máa bá wa so ta lákòókò ẹni tí ó pé ó ní ova tó wá ní kí àwọn ọmọ yóò wọ́n ràn lọ́wọ́ irú ràn lọ́wọ́ wọn lè ṣe láìṣẹ̀ àmọ́ràn lọ́wọ́ tó ń ṣe fún un náà lè tí ò ní di pé wọ́n dìtẹ̀ pé wọ́n máa láyà láti kàwé nígbà tó bá fẹ́ sùn bọ̀ yóò sùn ọba nínú àwọn ẹ̀kọ́ tó ti kí ara ẹni tó volunteer ẹ̀kọ́ kí wọ́n kọ́ lọ́nà tọpọlọ rẹ̀ ó fi sòtò náà fi páàsì dánwò yẹn àmọ́ pé wọ́n ràn lọ́wọ́ ọmọ bá pọ̀ dánwò àbí ń jọ́ tá bá ṣe dánwò wọ́n máa sọ fún un eléyìí ò sínú tààwọn àlẹ́lẹ́bírì wà dákùwà ó ti di tààwọn ẹ̀dùnmí wọ́n lọ́ọ̀dùwà ìyá ara rẹ̀ yẹn lọ́nu lórí àti sẹ́lọ̀n lórí àti dìtẹ̀ eléyìí ti ṣe ràn lọ́wọ́ tó yẹ ló ti jẹ́ pé àwọn ẹ̀kọ́ tá à ń kọ́ láwọn ilé ẹ̀kọ́ wa gbogbo ó ń bùkátà káwọn alákòóso àwọn ilé níbi bí kí wọ́n tún tún àwọn ẹ̀kọ́ wọ̀nyẹn wò ètè dandan ní kó paasi all subjects tó fi lẹ́tọ̀ọ́ sí certificate tàbí òye wa but àwọn main subjects pàápàá jùlọ tó ní í ṣe pẹ̀lú field of specialization tó o bá ti paasi wọn ti tó torí pé àwọn subject mi wà tó jẹ́ pé kì í ṣe field rẹ ni wọ́n kan fúnra rẹ̀ ń kó ìra rẹ̀ tẹ̀rí tẹ̀yọ̀ bá a ti fi tó o bá fẹ́ kódà wàá rí pé gbogbo bá ti gbìyànjú tó o lè fẹ́ lẹ̀ so kò nídìí ká ká ẹ̀fọ́sì gbogbo nǹkan lórí àwọn ọmọ pé gbọ́dọ̀ pàṣẹ gbogbo ẹ̀ so nítorí pé lẹ́yìn òtúmọ̀ sí mà so àwọn ẹni tí ń ṣàkóso àwọn ẹ̀kọ́ ọ̀yẹ̀kọ́ ojútùú wà àwọn ènìyàn kí ṣe dáadáa ní pé kéèyàn pàṣẹ gbogbo nǹkan tó bá ti jẹ́ main subject tó fẹ́ specialize nípa rẹ̀ so ẹlẹ́ẹ̀kejì ohun tuntun pé àwọn olùkọ́ ti ń kọ́ àwọn ọmọ kí wọ́n kọ́ wọn wípé àwọn aláìmà tó wà nù kíláàsì nìkan ló wà nù kíláàsì ó máa ń jẹ́ kẹ́kọ̀ọ́ tàkà àmọ́ tí mo bá ń kọ́ yàn wípé àwọn ẹni tí ń yé nìkan ló wà nù kíláàsì pé majority ẹ̀ tó wà nù kíláàsì wọ́n tí wọ́n kìí ṣe pé túláàsì lọ di lẹ́kṣọ́rà àbí ẹ̀yẹ wa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ bá mọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ mi bó ṣe wà níbikíbi láyé nù èèyàn bá mọ ọ̀pọ̀lọpọ̀ subject mi dáadáa ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ tíṣà ti ń tèkè èèyàn túláàsì ló sọ di lẹ́kṣọ́rà wọn ò rí sẹ́mi ni sòtẹ́ bá rí sẹ́mi wọn bá ti di lẹ́kṣọ́rà ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ bó ṣe máa tèkè yín gan láwọn subject yẹn ẹ rí tọ́ àwọn bàbá yìí etí wọn fi kín èlùbọ́ lẹ́yìn ni wọ́n wá kìí ṣe pé kọ́ ló wù láti so lókè sábà sàwọn àtúnṣe yẹn yóò a máa wà síra wa ìrànlọ́wọ́ tá a lè ṣe náà nù alhamdulilayi ẹ̀ ti rí pẹ́ ń ṣe ọ̀pọ̀lọpọ̀ classes tó jẹ́ pé àwọn ìgbà kan bá yé dáadáa kan take àwọn brothers yòókù àwọn sisters alhamdulilayi eléyìí náà ń bẹnu pé ẹ̀ràn lọ́wọ́ àmọ́ akọ ọyẹ ká mọ ntọ́ jẹ má sẹ̀mí bẹ́ẹ̀ náà ọyẹ ká mọ ntọ́ jẹ má kú torí pé ẹni tí wọ́n sẹ̀mí yóò kú tí wọ́n bá ń sì kú lílé yín bọ́yọ̀ kọ̀la bóyá àdúgbò yín wọ́n ti ń kú nìsín ẹlòmíràn bá wà pé ah, ẹ̀mí àwọn ará lè ju àìrìn yín torí pé ẹnìkan ti kú bẹ́ẹ̀ rí ẹ̀ wọ́n kú jọ kàn tó ń jọ́jọ́ sì kú sẹ́wọ́n á ní sọ akọ́wọ́kọ́lá ẹ̀yin náà lẹ lẹ́ẹ̀kírun sí wọn la ẹ̀yin náà lẹ kú láàbọ̀ àlàbọ̀lé sani kọ wẹ̀ fún kùtọ́ wá lọ yọ kẹyà tó ṣe ẹ ọ pé lẹ́yìn wà lọrùn sàn so àti màbò láti wẹ̀ fún bá a ti ń wẹ̀wẹ̀ jánába bẹ́ẹ̀ náà láwẹ̀ ìyàtọ̀ tó kàn wà ní wípé ọ gbọ́dọ̀ sí òkú sí hòhò ìdodo rẹ̀ sí orúkún rẹ̀ wàá fi nǹkan bò bóyá bàǹtẹ́ bóyá tówẹ́l bóyá aṣọ ìbora wàá fi bò lọ́nà tó fi mímọ́ wo òkú yẹn tọba fẹ́ fọ ètò wà lábẹ́ ibi tó fa sọ bòyìn ọwọ́ ló kì bọ ibẹ̀ tó fi máa fọ. tọ nígbà tí wọ́n ti ṣe gbogbo eléyìí tán ọ́ tábà fún tó bá ti tábà fún akramakumullah nígbà tí wọ́n wọ pé ọ́ a máa tábà fún yẹn ìwọ náà wọ́n tábà fún ọjọ́ kan so wàá fi kíta kan tábà fún wàá tẹ inú rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ bóyá gbẹ́ fẹ́ kú inú jáde. tó bá jáde wàá fi kíta yẹn nùnù wàá yí sẹ́gbẹ̀ aṣọ yẹn tó fi bò ń bẹ́ẹ̀ wàá fi kíta yẹn wàá fún wàá tún mé kíta mi wàá tún fi nù wàá tún mé kíta mi wàá fi nù tó sì rí pé ibẹ̀ yẹn dáadáa lẹ́yìn wàá fún wàá ti tábà fún wàá àlá fún wàá àlá so wàá tọrọ àfomi wàá fi pamú so wàá ṣe àlọ́ aláyòkù ká tó bá ṣe bẹ́ẹ̀ wàá bọ orí rẹ̀ lẹ́mẹ̀ta wàá fọ ẹ̀gbẹ́ ọ̀tún rẹ̀ títí dé sàlẹ̀ wàá fọ ẹ̀gbẹ́ àlàáfíà rẹ̀ títí dé sàlẹ̀ ìwé alákọ̀ọ́kọ́ nù ìwé alákọ̀ọ́kọ́ yẹn ò ní fi nǹkan kan sómi ìyẹn kó mi oríṣi mẹ́ta làbẹ́ omi alákọ̀ọ́kọ́ omi tó plain omi ẹlẹ́ẹ̀kejì ajomi tí a fi sídírà sí sidra ewé kékèké ni tó ṣe kó máa ń hó sẹ so yóò fi sómi yẹn yóò á dàbí omi tí ó hó sẹ tí ó bá sí tábà fọsẹ náà sí kò sí tó burú mẹ so eléyàn jẹ wẹlẹ kejì níta gbalérò pẹ̀lú wẹlẹ kejì yẹn generally omi yẹn kẹta tó dà sí lánàá ni so ìwé ẹta lákòókò yẹn ẹ ti kí ẹ rẹ ẹ ti bẹ́ẹ̀ ṣe ṣe wẹ̀ jánába ẹlẹ́kejì yẹn ẹ dà mí ẹ sí ara rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta omi tí ó jẹ́ pé káfúrú wà ní káfúrà tó ẹtù dùn náà sí lára láti bá ti ṣe bá ń tẹ ẹ bá sọ gbẹ̀yìn sí lára tó bá ti pọ́ ọkùnrin ni ẹ wé aṣọ rẹ̀ ó di aṣọ mẹ́ta ẹ wé tala kọ̀ọ̀kan mọ́ lára ẹ wé lọ́nà tó fi jẹ́ pé yọ pọ̀ sókè pọ̀ sísàlẹ̀ àwọn ètè tí rẹ̀ wà lókè àtìsàlẹ̀ ńgbà tẹ́ bá wé mọ́ látàn sódà tẹ́ fi so òkè àtìsàlẹ̀ yẹn wẹ lẹ́ẹ̀kejì ẹ wẹ lẹ́ẹ̀kẹta mọ́ kálá tí agbára yín ọba kájọ aṣọ kan lọ la yukallifullahu nafsan illa wus'aha àmọ́ obìnrin ẹ lo ìlọ́dì fún ẹ tún lo bí kọjọ bùbá fún kọjọ bùbá kọjọ ẹ̀wù fún ọ̀nà wo yọkẹ̀jẹ̀ ẹ̀wù lásán aṣọ lásán tẹ́kà gé ọrùn fún lọ́nà tó ti tó jẹ́ pé ọrùn yẹn lẹ́gbẹ̀ẹ́ gbà wọ́ ọ́. ọrùn rẹ̀ ẹ̀ níran lẹ́gbẹ̀ẹ́ ẹ̀ níran lẹ́gbẹ̀ẹ́ òsì ẹ̀ ti lo ìlọ́dì fún lẹ́yìn rẹ̀ ní borí rẹ̀ tẹ́ẹ̀fì borí mójú ó di mélòó ó di mẹ́ta pákó méjì lọ́wọ́ àjẹ́ aṣọ ńláńlá ìró ńláńlá ilé yẹn ma lára ẹ̀tọ́ awé kejì ma lára kálọ̀ aṣọ mélòó aṣọ márùn-ún tóbi aṣọ mélòó tọkùnrin aṣọ mẹ́ta. ẹ kírun sí lára tó bá ti pé ọkùnrin ni ẹ dùn ní déédéé jìkà rẹ̀ ìmáàmù nù tẹ bá gbókù kalẹ̀ ẹ gbókù kalẹ̀ wájú yín ẹ wá dúró ní déédéé jìkà rẹ̀ tó bá jọ kùn tó bá jọ obìnrin ẹ dúró ní déédéé àárín rẹ̀ tó bá jẹ́ ọkùnrin àti obìnrin ni òkú tẹ fẹ́ kírun sí lára ọkùnrin ó sún mọ́ ìmáàmù. obìnrin ọwà lẹ́yìn rẹ̀ tọ́ba ẹ̀kọ́ ọmọdé náà ń bẹ pẹ̀lú wọn ọmọdé ọwà lẹ́yìn obìnrin gẹ́gẹ́ bá ti máa tò nù bẹ́ẹ̀ lẹ́sẹ̀ tó wọn ṣùgbà tó ti jẹ́ pọ́kùnrin lọ́wọ́ nítòsí imam ó dùn déédéé déédéé Allahu Akbar má tó bá ti dà ní ẹ̀kọ́ fẹ́ kírun sókù lára tó bá jẹ́ kókù أكبر wà fatia tó bá ti ké fatia tán wọn lọ bọ́ọ̀lì àmín allahu akbar wà ti àtàlátù fún anabi muhammed sallallahu alayhi wa sallam as-salatu اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد Allahu akbar wàá tún ṣe Allahu akbar ẹlẹ́kẹta tọ wàá wá sàdúà fẹ́ni tó kú yẹn Ànábì sallallahu alaihi wasallam wọ́n ti sọ wọ́n ti sọ fún wa nínú ọ̀pọ̀lọpọ̀ àdéhùn báwo láti máa sàdúà fún wa tó bá jọ pé tó bá jọ pé tàbí òye wa lédè kúrò Allahumma ighfir lahu warhamhu wa akrim nuzulahu wa wasi' madkhalahu waj'al al-jannata hiya dara Allahumma. وإن كان محسنا فزد في إحسانه وإن كان مسيئا فتجاوز عن سيئاته اللهم إنه قد نزل بك وأنت خير منزول منه فقير إلى رحمتك وأنت غني عن عذابه اللهم بدله دارا خيرا من داره وأهلا خيرا من أهله وزوجا خيرا من زوجه اللهم اغفر له ما قدم وما أخر وما أعلن أتبع بينه لين اللهم كل أولنا وآخرنا وحاضرنا وغائبنا وذكرنا وأنثانا أتبع بيلو ما تبقى وعدوا يا سلام أو الله أكبر لك يعني أولي السلام عليكم ورحمة الله إليه جاء نتوانا نكسو كل لارا káwá pọ̀ máa ń tó sí ládùá tàbí òye wa tọba ti dórí ẹlẹ́kẹta yẹn ọ̀ máa kọ́ńtò pé allahumma ighfir lahu warhamhu allahumma ighfir lahu warhamhu allahumma ighfir lahu warhamhu ọlọ́run forí jìn kẹ́ ọlọ́run forí kọ́ kẹ́ ọlọ́run sàforí jìn kọ́ kẹ́ allahumma ighfir lahu warhamhu tọ́lá jẹ́ kóbìnrin allahumma ighfir laha warhamha allahumma ighfir laha warhamha ọlọ́run bá forí jìn kọ́ kẹ́ ọlọ́run forí kọ́ kẹ́ so eléyìí jẹ́ bó báwa fún ìyá ọmọlárúbáwa tó bá pè yàn méjì ni allahumma ighfir lahuma warhamhuma allahumma ighfir lahuma warhamhuma tó bá pè wọn pọnkọ allahumma ighfir lahum warhamhum tó bá pè wọn obìnrin allahumma ighfir lahunna warhamhunna tó yàtọ̀ sí pọ̀pọ̀lọpọ̀ sí ẹ̀sìn tó ṣe pé àtọkùnrin àtobìnrin lẹ́gbọ̀n sílẹ̀ máa ń sọ pé allahumma ighfir lahu warhamhu tó yé wa kọ́lọ̀ forí jìn ọkùnrin yìí kó o sì kẹ́ obìnrin láyé sì ń kírun sí la. tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé ẹ̀kọ́ ìmọ̀ kún tó sọ yín dà fà ẹ mọ̀ kó tó sọ yín da síwájú torókè tó bá ti da síwájú tán tó wá gbé tíra tó wá lọ kí wá gbé kílódé mo fẹ́ lọ ṣèwádìí mo fẹ́ lọ kéwù nìkan àá ah, ṣé ẹ̀yin ò tí ì kéwù tán so ó rí i pé òní lè kọ́ ọmọ so lẹ́yìn eléyìí ẹ wá ṣe kí ni asalaamualeykum wa rahmatulah ẹni tó bá bá wọn lórí kí wọ́n kírun lọ́wọ́ kọba Allahu akbar tala kọkọ báwo ni sè tọ́ba ti dé yóò sè Allahu akbar ma adraktum fasallu wa ma fatakum fa atim tọ́ba ti tó sè Allahu akbar ibi tí ìmáàmù dé ìwọ náà máa bá lọ tọ́ba ti pàṣẹ láti wọ́n ti fa nàbí wọ́n náà sọ láti fa àdúrà wọn ti fòkù wọ́n náà sọ àdúrà fòkù ètò abọ́mọ ọlọ́run ọwọ́ àti Allahu akbar kó tó gbókùn yẹn kú. Allahu akbar wa ké fatiha Allahu akbar wa salatu fún anabi asalaamu alaykum wa rahmatulah. sẹ́lẹ̀ yìí jẹ́ kò sì jẹ́ náà. àwọn àlekún sẹ́lẹ̀. àwọn tó ṣe bá lọ sí ají ṣé sọ́láṣí ni yóò ṣe àfọwọ́lá. rárá o aṣọ ihram kò ní í ṣe pẹ̀lú láti ṣe òkú kọ́dà tó kù bá sọ àsọtẹ́lẹ̀ yìí pé aṣọ ihram oníkẹ́ fi sìn ọ́ ẹ̀ gbọ́dọ̀ fi ṣiṣẹ́ torí pé ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ ń lọ ni pé aṣọ ìhram yẹn kò ní jẹ́ kí ìyọ̀ jà wọn bí èèyàn bá sì jẹ́ ní ìyà wọn ò bá àfàṣọ kàábà sí ìyóò sì jẹ́. tontori di eléyìí báyìí ìgbàgbọ́ wọn nu tí wọ́n máa fi sọ bẹ́ẹ̀ ẹni tó bá sọ àsọtẹ́lẹ̀ ẹ̀ gbọ́dọ̀ gbọ́ àwọn tó bá kó kò lásọ mí láyé ọsọ tó ní náà kò burú ẹni tí Ànábì sallallahu alaihi wasallam tó ní kí wọ́n sin pẹ̀lú aṣọ ìhram ó lẹni tó bá kú lásìkò tí ń ṣe hajj lọ́wọ́ àbísí umra lọ ọwọ́ pẹ̀lú aṣọ yẹn gbàtẹ́ nìkan níjọ́ àràfà ràkúnmí rẹ̀ ó gbé ṣubú ọ̀tá ń kẹsẹ̀ ọwọ́ abábẹ́ kù anabi sallallahu alayhi wa sallam ó ní kí wọ́n sin pẹ̀lú aṣọ rẹ̀ wọ́n ti gbọ́dọ̀ jẹ́ kí lọ́fíńdà ọkàn lára wọ́n ti gbọ́dọ̀ bórí rẹ̀ fa innahu yub'athu yawma al-qiyamati mulabbiyan ọlọ́ gbèdéde ọ̀gbìndà alùpùpù lẹ́ni tí ń ṣe labbaik allahumma labbaik labbaik la sharika laka labbaik inna alhamda wa ni'mata laka wal mulk la sharika laka àmọ́ wọ́n wà nàìjíríà inú ihram wò lọ́ wá wà. naam. àwọn tó bá ń tí ò lẹ́yìn máa ń tọ́jú tí ó sọ dára ẹ̀ inú ọ̀dẹ̀gbọ́n ti máa ń mú ta tó ẹ̀yàn oníkàkí ó sókè jẹ́jẹ́jẹ́jẹ́ náà ká lọ́kọ́ ọ̀rọ̀ ẹ aláwọ àgbàkè lónìí ṣé èèyàn tẹ̀sẹ̀ dé ní tiẹ̀ kọ́ ma. àtọ̀ gbàtí ọba mọ̀ wọ́n kà fún alákọ̀ọ́kọ́ náà lọ́wọ́ tó yé so tọ́ba wa hàn pé ti parí la wà yóò wá sèmi yóò sọ sàlátù fún anabi yóò sèmi yóò sàdúrà yóò sèmi yóò sàlámà àmọ́ yóò tira fún tó gbókùn yẹn kù. ẹlẹ́gbẹ̀ẹ́ tó ní bàbá yìí tó ní tí ìgbéyàwó ẹnì kan sọ fáwọn pé mùsùlùmí kan tó bá ṣe ìsìnà pé kí irú ẹni bẹ́ẹ̀ bá wà wẹ̀ wẹ̀ nílò pé irú ẹni bẹ́ẹ̀ yóò wẹ̀ àlùbáríkà rẹ̀. rọ́ọ̀nù kò sí ntọ́jọ́ bẹ́ẹ̀ kò sí ntọ́jọ́ bẹ́ẹ̀ àní kò sí ntọ́jọ́ ọ̀ ń bẹ́ẹ̀ nu táwọn afá máa sọ inú àwáwí èyí táwọn afá máa sọ kò sí ẹ̀rí fún un ntí Islam fi hàn wá ni pé tó bá ti zina ọ̀sẹ̀ lọ sísẹlọ tó sẹlọ kọ akókò ọmọ wẹ tàbí òye wa kò kókò ọmọ wẹ nítorí pé islam yìí tẹsán ọ̀daràn dáhùn akókò ọmọ fi jánábà kírun ẹni tó bá wẹ ọwẹ àlùbáríkà dàrú tí ọba wẹ ńgbé náà ká yọ ọmọ fi jánábà kírun kọ. so ṣebí yóò kírun àbí òní kírun a ti ti mọ̀ ẹ́ pé kò ní fi jánábà kírun torí di eléyìí báyìí ẹsẹ̀ lọ́sẹ̀ ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ wá ní sọ́dí ọ̀daràn pọ́nbélé wípé o sì gbọ́dọ̀ wẹ̀. bọ́ọ̀lù ló ṣe wá máa kírun. tó gbogbo àwọn àwáwí táwọn àbá máa ń sọ nítorí pé wọ́n fẹ́ kọ ìbàjẹ́ fáwọn èèyàn ẹ wàá máa parọ́ mọ́ lọ ẹ máa parọ́ mọ́ ànábì ẹ máa parọ́ mọ́ fèrè à gbogbo tí ò sí bọ́bá jẹ́nu tíra kalẹ̀ ti ka ìkàkùkalẹ̀ ka bọ́bá jẹ́ nìkan lọ́sọ ìsọkúsọ ló sọ nítorí gbogbo ọ̀rọ̀ pátá tí ó bá ti sẹ́ẹ̀rì fún náà alukur'an tí ò sẹ́ẹ̀rì fún sunna anabi sallallahu alaihi wasallam ìtọ́kùsọ lásán pàápàá jùlọ tó bá jọrọ sẹ̀ríà sẹ́lẹ̀ ìfihàn pé tó bá ṣe zina yọ wẹ̀ ọ̀sẹ̀ lọ àmọ́ yóò ṣe kìnnì yọ wẹ̀ kò sì wé alùbáríkà ara rẹ̀ dànù kò wẹ̀ alùbáríkà ara rẹ̀ dànù. ṣíṣe zina kò sọ̀yàn dẹ́ni tí alùbáríkà ara rẹ̀ ti dànù tó ní ẹ̀ṣẹ̀ ńlá kabiratun minal kabair ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àní tó bá tọrọ àforíjì ọlọ́run àforíjì qul ya ibadiya alladhina asrafu ala anfusihim la taqnatu min rahmatillah inna Allaha yaghfiru dhunuba jami'an innahu huwal ghafurur rahim. ọjọ́ bó ṣe jẹ́ tó bí wá tó ó lè máa ń pọ̀ láàrin wa tó ẹgbẹ́ bí wá táwa ṣe ìjáàmù lọ́wọ́ ẹni bí ìṣẹ̀lẹ̀ mẹ́wàá pé lágbára fún òní bí èdè lọ́wọ́ ìbòdò rẹ̀ ní jẹ́nìbọ̀dì ṣùgbọ́n wọn láàrin àwọn tó ẹgbẹ́ wá ṣe ìjáàmù bá gbọ́dọ̀ tó lè bí aṣọ rẹ̀ kò rántí ọ̀bẹ́ kò kẹ̀ mọ́ gan àwọn yẹn wá ń bá àṣẹ ọ̀rọ̀ pẹ́ẹ́sì pé kìnnìkìnnì kan yìí wọ́n ata kílẹ̀tì náà pé kó ṣe é nìyẹn ọ̀tẹ̀ ẹ̀yìn ọ̀rọ̀ pé wọ́n ń ṣe bákan bákan pé ṣé kó ń gbà tó wọn wulẹ̀ pọ̀ kí wọ́n á ní kó ṣe láàrin yẹn ó ti tí ó ti tí ìdáhùn yẹn gbọ́ ó ti tí ìdáhùn yẹn gbọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni àló ti ti gbọ́ ọkọjá àwọn akọ nígbà tó kọ́ à ń bẹ lọ à ń bẹ lọ kọ́ burú nígbà tí èsì ti pé wọ́n lọ tọrọ rẹ̀ àbí òye èsì wọ́n lọ tọrọ rẹ̀ à ń bẹ lọ kọ́ mọ́ burú náà.

torí wọn kàn sí ra rẹ lásán torí ọ̀pọ̀lọpọ̀ ńgbà míì sẹ́rí tí wọn bá gbọ́ islam yẹn yóò sí ra rẹ torí ndéṣì fúnra ara rẹ kọ́ yẹ kọ́ torí pé inú àwọn ti ń kọ́ tó bá dá wọn sọ́nà mẹ́wàá fi hàn pé tó ọ tọrọ pé kọ́ dà fún kọ́ torí kó lè bá àárín tó wá tètè àmọ́ tí ọba jẹ́ wàá wá yunifásitì tó ti lè kọ́rọ̀ ẹ̀kọ́ tó ọfẹ́ kọ́ tí gbogbo olùkọ́ sì jẹ́ mùsùlùmí kò sì dájú kó o rì kọ́dà ní gbogbo mi torí ẹlẹ́sìn rí even King University of Petroleum ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń kọ́ yẹn bẹ́ẹ̀ kẹfẹ́ rí náà wà mẹ́ẹ̀ tuntun tọ́ba rí yọ gbà ọ̀pọ̀ bá jó bẹ́ẹ̀ ni kẹ́ni ló ti rí torí pé ní ìsìn ọ̀fẹ́ kó science and technology onígbogbo ọgbọ́dọ̀ jẹ́ mùsùlùmí náà mùsùlùmí mélòó wa lọ́mà ọwọ́ àti ọwọ́ àlọ́ ní tọrọ àforíjìn lọ́dọ̀ ṣé ṣé àforíjìn ní ó gbé ọ̀wà àlìjẹ́nà kò ní gbé ọ̀wà àlìjẹ́nà amánìsí ní ó jọ gba sàtífíkẹ́tì ṣe lè jẹ́ kó ṣe jẹ́ ẹ má jẹ́ àtàrà wa jẹ́ ká ba tara wa jẹ́ o látàrí àìmàkà ẹlẹ́ẹ̀kejì ẹni tẹ́lẹ̀ sísà fún mùsùlùmí ẹ má ṣe sà fún mùsùlùmí o torí pé sà ìtumọ̀ rẹ̀ ni sẹ́yẹ̀ ìtumọ̀ sà ni kí ni sẹ́yẹ̀ wallahu huwa sẹ́yẹ̀ ọlọ́run ọba ni àṣẹyẹ̀ sẹ́yẹ̀ wa. wọ́n á ní mà ẹ̀ ni àṣẹyẹ̀dà àṣẹyẹ̀dà sẹ́yẹ̀ wa so ẹ má ṣe fún yẹn ẹ wá gbóná àpọ́nlé mi yàtọ̀. lọ́sílẹ̀ lọ́sọ̀ bá nàbí sallallahu alaihi wasallam pé yá sayyidana wabna sayyidina ìwọ aṣíwájú wa ọmọ aṣíwájú wa. ni inna Allaha ta'ala huwa sayyid ọlọ́wọ́ bá ní as torí ẹ sáyún ilé ẹ̀ ń máa tàbí kébèrè mú wá fún wa. ẹ sì mọ̀ pé ní England nínú ìlànà tiwọn àwọn ti dépò so àbí lord sir àti lord so kìí ṣe gbogbo yẹn náà máa ń lo sir fún àbí òye wa so ṣùgbọ́n tí wọ́n ta nǹkan fún òun máa ń sì í gbà ju ẹni tó ta fún ọ lọ gbogbo èèyàn ní sir lọ́dọ̀ sí yín gbogbo èèyàn sì ní ma lọ́dọ̀ sí yín lọ́dọ̀ àti tó gbé wá kìí ṣe gbogbo èèyàn ní sir kìí sì ṣe gbogbo èèyàn ní ma náà. Now. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك الله أكبر